wípé kí wọ́n kí wọ́n fún kí wọ́n gbà wọ́n láàyè fún ọdún kan kí wọ́n fún wọn láàyè jẹ fún ọdún kan. خرج tí o bá ti bẹ̀rù mọ́. ọlọ́run bá wa fún wa sọ nípa ọ̀rọ̀ kíkọ obìnrin sílẹ̀. náà lọ sọ nípa ọ̀rọ̀ obìnrin tọkọ rẹ̀ kú tó fi ilẹ̀ sáyé. ṣùgbọ́n síwájú ìrìn fẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ nínú àti ẹ̀jẹ̀ mùsùlùmí tó sì gbọ́ kẹ̀ǹjẹ́ Islam lórúkọ ni nítorí pé jíjẹ́ mùsùlùmí wọn kò pé kí wọ́n kírun èèyàn jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kìí kírun jíjẹ́ tí èèyàn bá jẹ́ mùsùlùmí kìí kírun. eléyìí ẹni tó bá jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ẹni tó ṣe pé kíkẹ́hùn àìkẹ́hùn yẹn ní bá ti ṣe ṣàlàyé lọ. níbi pé tó bá pẹ nìkan ní mùsùlùmí wọn lè bí ọ léèrè kí ló fà tó fi pẹ mùsùlùmí àríkẹ́ dáwé náà ni pé ó máa ń pẹ̀lú wá sí ọ̀sọ́lá tó bá lẹ́nu kí ẹ̀sìn mùsùlùmí àbúrò jẹ́ mùsùlùmí ó fi Islam sílẹ̀ tó bá ní kí ló fà tẹ̀ fi kó ti di kèfèrí àríkẹ́ tó lè tètè yá tó alẹ́ nu náà ni kò pẹ̀lú wa máa ṣe ọ̀sọ̀lá tẹ́lẹ̀ ń bá wa ṣe ọ̀sọ̀lá walakinnahu al-an la yusalli ní ìsìn kò ṣe ọ̀sọ̀lá àmọ́ òdìdí kẹfẹ́rì. fama akthara al-kuffar lónìí àwọn kẹfẹ́rì pọ̀ jọjọ lónìí torí pé ìmọ̀ tí gbogbo wa ni pé aforúkọ lásán jẹ́ mùsùlùmí wọ́n pọ̀ jàǹtìrẹrẹ. àwọn kan ti wà tó ti fi àwọn tí wọn ẹ̀ẹ̀kan láàrí làwọn kírun tó bá kí tóbi tó tún ti jẹ́ omi ọjọ́ rẹ̀. ó mẹ́nu ẹni tí kèké ọ̀run àfijọ́ sínú rẹ̀ bá dùn ó sì ń bẹ́nu wọn ẹni tó ti pé jimá sí jimá ni iléyà sí iléyà rídì ààwẹ̀ ààwẹ̀ míì eléyìí ọwọ́ pọ̀ púpọ̀ láwùjọ ibi táwọn èèyàn ti kẹsì Islam. ẹlòmíín ti ń bẹ tó ti pé fi hàkíkọ ìrun mẹ́ta sọ̀dáàtì mẹ́ta péré ló máa ń ṣe lójúmọ́. الصبح الظهر العصر ṣùgbọ́n mọ́gírìbì àti ìṣá ìṣá ẹlòmíì tí wà tó yẹ pé mọ́gírìbì àti ìṣá ìṣá ló máa mójútó gbogbo àwọn sọ láti ẹkú kì í mójútó ọ̀hún. wọ́n á ń ṣe béèrè pé tí wọ́n àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń ṣe apá kan fi apá kan sílẹ̀ àbẹ́ ìkan láàrin ni wọ́n máa ń ti sọ̀lẹ́ à àbẹ́ tó jẹ́ pé lọ́dún sọ́dún ni ìjọ rí ló máa ń ti sọ̀lẹ́ à ń ṣe mùsùlùmí ní gbogbo wọn àbí báwo kí ni ìdájọ́ òfin ọlọ́run lórí irú àwọn èèyàn báyìí alhamdulilayi òfin islam fi hàn wá. في الصلاة كل لا يتجزع ودين ديني وزيكوين وزيفوين وزيكلا بلا لا بلا إما أن تكون مصليا جميع الصلوات أو تكون تاركا إياها أما صلاة بعض دون بعض يقال لها صلاة إن كي أنا تقول ẹ̀rọ̀kọ́sọ̀ máa jẹ́ kí apá kan ní ẹ̀ńdẹ̀. ẹni tí a sọ pé ń ti sọ̀lẹ́ ọ̀nà ìlànà tí èfi kan lẹ̀. ṣùgbọ́n a ti kan fi kan lẹ̀ pẹ̀lú àpò ọkọ̀ tí ti sọ̀lẹ́ ọ̀n tán ara rẹ̀ jẹ́. torí de eléyìí lẹ́yìn tẹ̀lé mùsùlùmí kì í ṣe mùsùlùmí ẹni tí ń ṣe kankanlẹ̀ nínú àwọn sọ̀làwàtì hams. irú rẹ̀ sì gbọ́dọ̀ kú ẹni tí ń ṣe kankanlẹ̀ sọ̀láàtì mẹ́ta ló máa ń gé lójúmọ́ ẹlòmíì mẹ́rin ló máa ń gé ẹlòmíì méjì ni ẹlòmíì ọ̀kan ni ẹlòmíì ẹ̀kan láàrin ni wọ́n kì í ṣe mùsùlùmí o. islam náà ò jẹ́ pé òṣì gbà débi pé wọ́n kò ká bàtà gbogbo àwọn aládàáradà kí wọ́n fẹ́ fi wọ́n ti àwọn aláìmẹ̀sí kan òfin tí islam fẹ́ fún ẹ nítorí àwọn fún ní islam ti kó ṣe lójú méjèèjì ẹjọ́ bá sì ní ìdè ọ̀nà díẹ̀ náà hàn sàmú kẹ́nìkan ti dé díẹ̀ ó ń pa ti ń gbà kan báwa pè ní mùsùlùmí tàlẹ́ yìí tẹ̀lé mùsùlùmí eléyìí ní ìdí mùsùlùmí nítorí pé ẹ̀yin ti mọ̀ nínú òfin ọlọ́run ìsọ̀lá tẹ̀ ọ̀kan péré tí bá pa sí ìtàn pa nínú òfin ṣẹ̀ríà tí wọ́n pa nítorí kọjá mùsùlùmí ni ọ̀sùwàhí ẹbí ọ̀rọ̀ ìmáàmù ahmed òní pé ẹni tó bá fi ṣe ṣe sùn kódà kó ṣe kóró jù ló mu má ṣe sọ̀lá tó sì lè ṣe sùúrù bí ká bẹ̀ ọ́n lórí ní ìsẹ̀yìn òṣè sọ̀lá ẹ̀yọ̀kan wọn á ní kó túbà kọlọsàlù alákòóso sọ̀lá àti wọn á ní nóò òun gbà fún ọ́n bẹ̀ lọ́rùn wọ́n bí òun lórí dànù òun sì lè gbà láti ṣe sùúrù ṣe sọ́la ẹ̀dá kù pé èyí ò ṣe sùúrù kan bẹ lórí òun kì í lórí dànù láì jẹ́ kó ṣe kó fúrù sọlọ yóò jẹ́ kó ṣe kó ṣe tako sọlá ẹ̀ pátápátá ni torí pé nu kó ṣe sùúrù kó ṣe sọlá àti kó ṣe sùúrù kó gbàdà lọ́rùn èwo ló lè jù tẹ́sí ọ̀gá èèyàn gbàdà lọ́rùn ló lè jù ẹnìkan wá ní ti sùúrù wọn bẹ òun lórí tí ìbá ti kó ti sa ìgbàgbọ́ sọlọ nípa pípọ̀ gbà pé sọ láti yẹn gan bẹ́ẹ̀ ní ìfún wa ọ̀rọ̀ pólò tí ló mú wọn ṣe yẹn wọn jáwé sóbì lánàá tẹ̀tẹ̀lẹ̀ ìbá wa kìí ṣe ń ta lè fi ṣeré kìí ṣe ń ta lè fi ráàyè káwọn adára sí ọ àwọn adọ́gbọ́n sí ọ láwùjọ wa gbogbo àníjọ láì láwọn èèyàn sẹ́yìn pé léèyàn pàtàkì àwọn èèyàn jàǹkàjàǹkà àwọn èèyàn ńláńlá tí wọ́n fi ṣe sọ́lá ó lè jẹ́ kan láàrin ó lè jẹ́ kan lọ́dún ó lè jẹ́ kan jímọ̀ ẹ wà wọn fẹ́ sànù wọn pé bá kú kẹ̀kẹ́ ń sun wọn ọ̀sàdúrà sun wọn kẹ́ni ọ̀sàdúrà náà fẹ́ sun ẹ̀ ń jẹ́ra ń yàtọ̀ torí pé gbogbo ẹni tó bá mú pẹ̀lú pé ń fi kàǹkàn lẹ̀ nínú àwọn sọ̀rọ̀ wá tó kàn àwọn sọ̀rọ̀ wá tó máa ràn tó náà ti lọ́nà ìlú wa lórí balẹ̀ yìí tẹ̀lé mùsùlùmí ìṣe mùsùlùmí o. ọ̀làhùn náà àti tó bá bá gbóbìnrin ń sìn kó sùn gbóbìnrin ti ń sìn kó sùn ọlọ́run yìí á fi láti kò ti ń sìn kó sùn lọ́wọ́ àmọ́ ìmọ̀ tí gbogbo anìkọ́kùnrin kì í sìn kó sùn alhamdulilayi. tòun túmọ̀ sí pé gbogbo ọkùnrin tó bá ń ṣe ọ̀sọ̀lá wá sílẹ̀ fàḥukmuhu annahu bidhalika kharaja min al-islam. torí ẹ̀ ló ti wá nínú àdìsí anábà Muhammad sallallahu alaihi wasallam pé al-'ahdu alladhi baynana wa baynahum as-salah faman tarakaha faqad kafar. wọ́n ti mú kan sí ilẹ̀ láàrin wa àtàwọn náà ní ọ̀sọ̀lá gbogbo ẹjọ́ wa ti lè pàṣẹ ó ti di kẹfẹ́ rí. ìdè lẹ́yìn àwọn ìtàn sọ pé tí ìyẹn bá ti ṣe sọ láti kan rí láyé rẹ̀ kò ti tó láti fi jẹ́rìí pé mùsùlùmí ni ó sì ti tó láti fi fẹ̀rí àti kírun sí ládọ́wà kú ọ̀daràn ní wọn. ó kí oṣù tá ni ṣé Islam náà wá jìnlẹ̀ kó sílẹ̀ fún àwọn ènìyàn wàhálà yìí tẹnìkan bá ń bẹ gbogbo kú àwọn rí àwọn tó pọ̀ jù nínú àwọn èèyàn ní kì í ṣe sọ̀lá àwọn èèyàn díẹ̀ ni àti máa ń ṣe ojoojúmọ́. ẹ máa lè fi ọlọ́run búra máa ń ṣe ojoojúmọ́ àwa sin ẹ̀kúnrin kírun ẹ̀kún ṣe sọ́lá lójoojúmọ́ gbọ́dọ̀ wọn ní kọ́lọ́ǹbùrà á ṣe sọ́lá ti bẹ̀yìn sílá ṣùgbọ́n àní sẹ́ńsórí kan mùsùlùmí àti ní sẹ́ńsórí kan kékeré yọ̀ ọ́ láti méjèèjì ṣe èyí dé ìfẹ́ tí ẹ̀ máa kú láìláha wùláì wàláìláha wùláì ọ̀wọ́ náà eléyìí ìjọba náà eléyìí tẹ̀rẹ̀dẹ̀ lẹ́sìn máa jẹ́ eh, ìtaka kọjá ìtaka lẹ́wà jẹ́ sòkò kọjá sòkò Islam ìjọba bẹ́ẹ̀ ti gbèsè lójú méjèèjì gbogbo àwọn ọ̀dọ́gbọ́n ti rọ̀ sáyé sáyé ẹ̀rọ kìlọ̀ lè náà ọlọ́run tó kò ṣe sọ láti lè máa lójúmọ́ kì í ṣe ìgbà àádọ́ta kan. àwọn àmàfẹ́rọ́ ti kẹwọ́ èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn ṣe eléyìí ọba yẹn lọ́kọ̀ọ́dẹ ó sì dẹ́rù báyẹn sójú ọ̀gbìndà ọ̀gbìyàmọ̀ yọ gbẹ̀gẹ́ yọ gbẹ̀gẹ́ àwọn èèyàn tí wọ́n wá ran àwọn ọ̀daràn lọ́wọ́ fẹ́ràn pé ní òfin ọ̀daràn náà lẹ́yìn tó bá gbọ́dọ̀ àràn pa ìyẹn ti sì lọ ó sì lọ kí òun gbẹ̀yìn sí lára pé kí ni ẹnìkan yẹn ń ràn wọn dànù lọ́nà irú wọn irú wọn irú wọn mí ló gbìyà ẹ àwọn lè kọ́ntínú tó yẹ kó àwọn bàbá yìí wọn wá ti sọ láti gbẹ̀yìn sáwọn la torí ìrò tí wọn ni ké tí ẹnìkan wá ti lè fi sọ láti gbẹ̀yìn tó la ọlọ́run kò rí jẹun ó rí jẹun pé kí wọ́ dànù ètò ìgbẹ́ntẹ́ máa ti sọ láti gbẹ̀yìn sí ó sì bẹ́ẹ̀ nu ẹ tó ti kókò kí òun kọ́ lọ́rùn rí wọn ká mímọ́ àwọn àwùjọ wọn yìí tó jẹ́ pé tọ̀ owó dáhùn tó kí òun ti lọ náà fẹ́ pa lọ́jọ́ wọn lójú. kọ́tà tó máa ń kẹfẹ́ rí pọ́nbélé lélẹ́yìí gan-an ó kọ́ rẹ̀ gbé tó ṣe ti mùsùlùmí àmọ́ ẹgbà ìgbà ìjọba wa kí òun sì là ààrẹ lómi tí ò lójijì tí ètí ju ọlọ́run òun sì là torí owó tó ṣe pé tí ọba tán dàbí fún àwọ̀ tàn wọn lọ torí ẹ lò torí owó tó ṣe pé ká tó kú gan lè tán èèyàn máa ń ta ìsìn rẹ lówó ló tún fi máa jẹ́ ọ̀daràn wájú ọlọ sọ wọn kì í ṣe sọ láti kékeré dáa ẹ wọ àbútọ́lì tó jẹ́ bàbá àárín ibn Abi Talib ìmàdókù tó ń tó ti ti jẹ́ ẹ̀gbọ́n fún bàbá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọmọ ìyá kan náà bàbá kan náà tonti bó ti dáàbò bo ànábì wa sallallahu alaihi wasallam ní kọ̀kọ̀ àti ní gbangba ó ti torí rẹ̀ kọ́ra da ìyá púpọ̀ ọ̀pẹ̀lú wọn bẹ níbi tí àwọn kèfèrí sí wọn mọ́ wọn bọ̀ ìkọ́tù wọn pé ẹ gbọ́dọ̀ ta nǹkan fún wọn ẹ ra nǹkan fún wọn lọ́dọ̀ wọn ẹ gbọ́dọ̀ wọn ẹ fọmọ fún wọn mọ́ bá wọn sọ̀rọ̀ àwọn ọkùnrin náà yẹn sọ̀rọ̀ wọn ti bẹ́ẹ̀ wọn gbà tó lọ jàrá wọn náà pẹ̀lú wọn farada ṣùgbọ́n kò gba ìgbà ó sì mọ̀ pé islam òdodo ni ó tún kéléwì bóun ti mà ìgbẹ́ ìsìn tó náà fi rán nàbì Muhammad sọ̀rọ̀ máa ń sìn ó lẹ́sìn òdodo fún gbogbo èèyàn ọ̀wá gba àwọn ọ̀rẹ́ òfò tí ẹ̀ máa ti ń kọ́lé òfò káwọn ọmọ mú yẹn sórí ibú ni o kálukọ́ máa yẹ fáìlì dálọ́ rẹ̀ rẹ̀ o àwọn Abu Jahal àwọn fìràwọn ìjọ ànábì sallallahu alaihi wasallam àwọn Abu Jahal fìràwọn àjọ yìí nù ìwé àwọn ọ̀rẹ́ kò rí òsùn Abu Talib àwọn alákòóbá ti ìsálámà torí pé láì sálámà púpọ̀ ní ọ̀yọ́jú ànábì sallallahu alaihi wasallam ń sọ fún pé ìwọ láìra ẹ̀ lọ́la gbọ́dọ̀ tí wọ́n fi gbọ́ jàjàngbìlà níwájú ọlọ́run tó bá jọ pé ní àlùkò yá láì kí òun fọlọ́run rí nígbà tó ń títí kú dé tó bá lè sọ láìra ẹ̀ lọ́la ọ̀pá rí nu yóò tún wojú àwọn tá a wí báwọn dáhùn ọ̀ọ́ ọ̀ọ́ torí ọmọ àbúrò rẹ̀ ọwọ́ àfi ojú ọ̀nà bàbá rẹ̀ lẹ̀ á àti gbọ́ ọ̀nà bá tún lò pé kò tún ní bẹ́ẹ̀ wí gbóná mi mi ní sọ ọ̀dà kí la ní kẹ́ wí náà sọ̀rọ̀ <laughs> kí la ní kẹ́ wí o tẹ̀bí láìláì lọ́la ọ̀dà kò burú ó kú nù tó o ní kí la ní kẹ́ wí náà ó gbọ́n mú náà báyìí tọ́ àwọn tá a wí òun àwọn tó máa gbọ́ wọn lọ àwọn má fi ẹ̀sìn bàbá rẹ lọ má fèsì bàbá rẹ ni má gba ẹ̀sìn ẹni tí ń bú àwọn bàbá wa yìí o tó ní wọn gbọ́n wọn ponú nígbà tí wọn ń sin ìpè tí wọn ń bọ kí wọn ń bọ ọ̀pẹ wọn ládùúrà àwọn bàbá wa ponú tán nígbà ìgbẹ́yìn òní hùwà ala millati Abdul Muttalib á orí ẹ̀sìn bàbá wọn lọ́wọ́ kù lé lórí ó sì kú. ọlọ́lákùn wọ́n jẹ́ arúgbó náà orí búkàn yẹn ayé ti wá o. ọparí máa ṣe na sáǹpù orí gbọ́mọ lára. èyí táwọn afẹ́ lò ń bò kú àlè ọmọ rẹ̀ bàbá yọ̀ wá wá ní. ó ní bàbá rẹ̀ ti kú rẹ̀ ànábì ó sì kó àwọn gbogbo ẹni tó bá kú tó bá ma ní bá wọn wọn ní kọ́mọ wá sí òkú bàbá rẹ̀ kọ́ lọ́ọ́ bò òkè ti ṣe mùsùlùmí láti mọ̀ fáwọn kékeré ẹgbẹ́ rẹ̀ ní báwọn sí torí tó kù kàbá kútọ́ fọmọ́ ẹlẹ̀ àwọn pè á wọn àti ìsìnkọ́wọ́ àwọn rẹ̀ gbé tọ́ ó ní káwọn ṣe ní ẹwú sí ẹwú kí ní ti pé wọ́n pààrọ̀ aṣọ kan fún kíni wọ́n kí wọ́n ti dá a nílá pé kíni ẹ̀wà dúró tó ṣe fáwọn ẹ̀sùn wá aṣọ ẹ̀wà dúró gudugudu méje àyà mẹ́fà tó ṣe láàkín kò ló dáadé kọ́bí láfa ìdá wọn ò gbé òwúlò torí de kó ni ó tún á gbọ́ fẹ́ ẹnìkan tí kìí ṣe mùsùlùmí pẹ̀lú Islam tí Islam bá dáa tí islam bá dá kí ló dé tó wọn gbà islam tí wọn náà kó lè dé fún èèyàn ló dé tó sọ fún kọgbà kó tó kó lè bá ìtàdúrà tó wọn dàbí ọ̀rọ̀ àwọn ìyàwó dì ní tí wọn bá ti fẹ́ sún tí sísìn fẹ́ mú wọn sáré lọsẹgbẹ àdìsọlọ bá àdìsọlọ wọn wá sí alihamudulilayi tó dàda náà lè sọ pé yarhamukallah bọ́lá wọn kẹ ah, ẹ mọ̀ pé yarhamukallah ànábì ní ìtumọ̀ ẹ gbẹ̀sìn náà nàbì mú wa sallallahu alaihi wasallam bọ́lá wọn kẹ ọ ah, táwọn bá ti wá sí tánàbí ti dá kálukú mọ́ ọdẹ yẹ sunu alẹ́ bẹ́ẹ̀ nu alẹ́ bẹ́ẹ̀ wọ́n á ti sin sẹ́sẹ́ eh, eh, alhamdulilayi yahdikumullahu wa yuslihu balakum ọlọ́wọ́ fọ́nà mẹ́rin kẹgbà islam. <laughs> so bóòlù ẹni wá wí ogbóló mi báwa irú ìjẹ́ ìwé báwa mi à àwa la ni arahamukaba ẹ̀yin ti ní ẹ̀ẹ́dì gba Islam so eléyìí túmọ̀ sí pé bóòlù wọn ti mọ̀ gbàdúrà ànábì ó ní túmọ̀ tó sì jẹ́ pé àwọn ọgbà ẹ̀sìn tó lọ́n fi máa nà jì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ bí àwọn ìyàwó ti ń lò ní náà ẹ̀rọ ń pé wọ́n ń gbin igi kan ń pè ní gharqadẹ igi ẹlẹ́wù irú èsì ràkúnmí máa ń jẹ igi yẹn ju pẹkutukutu báyìí wọn máa gbìn ọ̀pọ̀ ní the so called Israel lónìí nítorí ìrèké kí ó fúláwà lóṣù kí ó ẹ̀ka máa gbìn ẹ̀dùn sójú títí lé àdéhùn kan wà látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ wà lóṣù. ní ọ̀gbá gbọ́ àmì ẹ̀rù gbà ní ìkọ̀rọ̀ tó sọ yìí o. <laughs> pípé gbẹ̀ndà kìámọ̀ lè dé kótó di pé mùsùlùmí pa gbogbo ìyàwó di wọn. ẹ máa pa wọn débi pé àtìkì àti òkúta àti ìpẹ́ tí wọ́n bá sátẹ̀yìn wọn gbogbo wọn mọ̀ pé pé tààrí ya mùsùlùmí ìyàwó dì ní lọ́gbọ̀ sẹ́yìn mi wá pa. pé wọ́n mùsùlùmí máa bọ̀ adúgbò ó túmọ̀ sí pé ẹ̀yà mẹ̀yà kọ́ láti borí wọn islam ìtàn alárúbáwá máa itu kọ́bí yẹ tún àròbí yá ìkọ̀rọ̀ alárúbáwá ni kì í islam pọ̀pọ̀lọpọ̀ ń sẹ́ wínú lónìí. ṣùgbọ́n náà àdé ànábì bá àti wọn sọ pé yọ ọmọ muslim kì ya Arabi. yá àròbí kì í ya wọ alárúbáwá muslim ìrẹ̀ mùsùlùmí. wọn á ní gbogbo nǹkan ní ọmọ tó àṣírí wọn àfi gíọ igi ẹlẹ́gùn oníkan ní tó àṣírí tí àwọn olùgbà bọ́ sẹ́yìn rẹ̀ yọ pàánù náà wọ́n wá ń gbé wọ́n wá ń gbé <laughs> ẹ̀yin olùgbà nẹ́bí muhammed sallallahu alaihi wasallam bọ̀ kí á ní sẹ́ǹgì náà pé kí ni síbẹ̀ ní tí yọ̀ọ́ bá gbàgbọ́ yẹn ọ̀ka gbogbo ọ̀rọ̀ rẹ̀ kúrọ̀ ni kí ló dé kí náà gbé ẹ̀yin ti sìn rà mi dábàá pé ẹ̀yin sìn rà fún mi subhanallah torí ẹ̀ ló ti jẹ́ pé nítorí bá jẹ́ ti mùsùlùmí fáwọn mùsùlùmí ó dì í mú tí kèfèrí bá fẹ́ bá yín lò ẹ má gbà fún un. wẹ́ẹ̀bì gbọ́dọ̀ ìyá hamkala tánà bí sọlá ní sọfà mùsùlùmí àwọn mùsùlùmí lónìí. àmọ́ ní ìsìn tó bá ṣẹlẹ̀ pé kèfèrí kan náà wọ́n sọ fún yín pé asalaamu alaykum tó lọ́ọ́ pé dáadáa tẹ́bá ti rí dáadáa pé kìí ṣe mùsùlùmí ẹ̀sọ́ pé ẹ̀ka àrùn. asalaamu aleykum lọ́tọ̀ èèyàn wà pé kíni ẹ̀ka àtàn. asalaamu aleykum ẹ̀ka alẹ́ mọ́. kí ló dé ẹ̀ dáhùn bẹ́ẹ̀ ṣe máa dáhùn bẹ́ẹ̀ ẹ̀ ṣe é wa tá a ti fún yín ní irú dáhùn fún wa kàràǹbà nílẹ̀ ṣe. tòun gbà tẹ̀ ṣe wíru wa èsì irú ti yín mẹ́gbà ìwà ti tó kéde bí wà tó fún ọgbà sọlá aleikum wà àwọn tó wà aleikum sọlá wà aleikum sọlá bá wò à torí tí èsì tiẹ̀ ló mú ẹ̀yìn sì mà kó gbogbo ẹni tó bá mú nọ́mbà tí èsì tiẹ̀ wọ́n dà padà sí nọ́mbà rẹ̀ eléyìí túmọ̀ sí wípé pé nǹkan jà ẹ kàn sọ fún pé sẹ ọ kẹyìn ti di mùsùlùmí tẹ bá di mùsùlùmí ẹrí bá ti wọn dá inú àmọ́ pé assalamu alaikum alaikum sọlá ń bá ọ. Al-Imam Ibn Qayyim rahimahullah àwọn sọ pé ẹ ṣe máa kí wa dáadáa dárí kí wọn kí wa dáadáa dáhùn dáadáa à lè dáhùn dáadáa torí pé àti sàn nàbì sallallahu alaihi wasallam ó ní gbogbo mi máa ti sọkọ assalamu alaikum ká sọ pé kí ni wa alaikum wa alaikum lédè kúkúrú àmọ́ pé ẹ̀yin náà kí wọ́n dáadáa fún a mùsùlùmí nílé ọ̀wá lẹ́sẹ̀ afẹ́ràn alimami ibn Qayyim gidigidi ṣùgbọ́n afẹ́ràn tún náà nàbí sallallahu alaihi wasallam jùmọ́ ibn Qayyim lọ gbọ́n tó ń torí délé nígbà wọn wí àwọn láti ìdíjọ sọ pé síkèbè ìgbà tó sọ pé asalamu alaykum ká sọ pé alaykum sọlá àárín àdéhùn táwọn àárín náà ni wà á lè àwọn náà tọ́ba kí ọ̀rọ̀ lọ́gàn ní aláya nàbí wọn sọ pé asáàmù àlejò asáàmù àlejò pé ikú kọjá sí lọ́lọ́run ti ní kọ́ máa dáhùn pé wà àlejò tọ̀hún ọba àwọn sọ pé asáàmù àlejò ṣùgbọ́n àti ìjà nàbí wà bẹ́rẹ̀ pẹ̀lẹ́ bí tí wọ́n bá sálámà sí yín ẹ̀yẹn sọ pé wà àlejò fọlá tá a ní nǹkan tó gbé eléyìí kó mẹ́ ṣe eléyìí jẹ́ pẹ̀tùsẹ̀ jẹ́ mẹ́rin tọ́ ẹja mójútó ọ̀hún jẹ̀ máa káwọn fi àyè ẹni tó bá fẹ́ sóríire tí ń fẹ́ kọ́lọ̀ ọ̀hún ọ̀dà kó mójútó ọ̀sọ́lá torí láhàbọ̀ fẹ̀lẹ̀ ìsìlámì lè máa ń tẹ̀rẹ̀ ọ̀sọ́lá èèyàn lè lè lè kàjẹ́ ní ìsìlámì tí bá ti ṣe ọ̀sọ́lá tí bá ti kí ọ̀hún kò sí èrè kan fún nínú ìsìlámì torí délé àwọn òfìrárì àwọn ọ̀dọ̀ mú lọ́wọ́ jábútẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí máa tún ọ̀ka kùn kàn. tó ẹ̀yìn lẹ́yìn ọlọ́run bá wa wọ́n ń sọ fún wa nípa àwọn ẹni tí wọ́n kú fòbìnrin lẹ̀. ìyàwó dábìlẹ̀ yìí wọ́n kì í pe obìnrin ní lọ́wọ́jù fún ọkùnrin àti tí ìjìbá ń bẹ láàrin wọn. lọ́wọ́jù àti sọ pé ńlọ àfà òun ló kíláàsì nínú èdè lárúbáwá kẹpọ ọkùnrin ń záwùjú kẹpọ obìnrin ní záwùjú nǹkan kan náà ló kíláàsì ẹ sì lè sọ fún obìnrin pé záwùjá dùn záwùjá dùn òun náà dà àmọ́ kò dà tó záwùjú lédè ẹni tí wọ́n sọ yìí pé záwùjú rẹ ìyàwó rẹ ni nínú sẹ̀ríà àjẹpẹ́ ìwà láàrin òun ní gbogbo òfin náà ti ń kà ń pa akọrẹ nílẹ̀ akọrẹ nílẹ̀ akú àtẹ̀rídà ìgbàǹkan akọrẹ nílẹ̀ àtẹ̀rídà àbí ta ló lè kọ́lẹ̀ náà ẹni tó ní igi lórí rẹ̀. kìí sìn àwọn pé àkàndọ pàdé lọ́nà ọ̀rọ̀ wa ti jọ wọ̀ abájọ kó tọrọ ẹni lọ ní ìrẹsẹ̀ àwọn iṣẹ ìyàwó Ọlọ́run bọ gbaru rẹ gbàkúgbà ni iṣẹ ìyàwó after all bó o ṣe wọ wálé tó bá ṣe ọ náà ló tún lè jáde kò sẹ́ni tí ó wà wájú so tó bá ń ṣe kọ́ tó bá gbé ọkọ lọ ní gbogbo ọmọ tó bí fún ọ tani ọ̀bọ̀ fà tẹ́lẹ̀ náà kò gbé gbogbo sọ́mọ rẹ ọlọ́mọ kan. torí dèrè ó di ọwọ́ wa. àwọn ẹni tí wọ́n fi sílẹ̀ wọ́n jẹ́ àdùwájà àwọn ìyàwó láti ṣe mọ̀ pé láwùjọ wa ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọbìnrin ní ń gbé pẹ̀lú ọmọkùnrin nígbè àjòjì sájòjì tí wọ́n sọ pa àtìyàwó ara wọn lábẹ́ òfin ṣẹ̀ríà kọ́dà gan nínú àṣà nínú àṣà Yorùbá wọ́n sọ awa ara wọn wọ́n òsèǹtọ́kàn pẹ̀lú súnà kankan kòkòrò súnà àgbà yorùbá náà tá a kàn lára ẹni mú lójú títì ní sọ́jọ́ ìyàwó àtọ́kọ rẹ̀ kì í bẹ́ẹ̀ náà àgbà yorùbá náà àwọn náà sáà ní protocols wọn lọ́nà tí wọ́n gbé gbá tí obìnrin tó máa jẹ́ ìyàwó tó jẹ́ wọn tó ń jọ ń lókọ púpọ̀ àtìyàwó làwọn gbogbo òfin yóò bá wọn wí ọ̀daràn làwọn ọ̀daràn yìí sì yìí dáràn kó tún á dẹni tá a pọ́nlé látàrí kọ ọ̀daràn wá ká pọ́nlé àwa jàre torí délé àwọn tọ́lọ̀ wọn bá wa ti ń sọ nípa wọn nínú àwọn àyà rẹ̀ yìí àwọn náà lóbìnrin tẹ́ ẹ fẹ́ halalan tayyiban òun náà lẹ́tọ́ tó fẹ́ ní aqdu zawjiyatan sahih lórí rẹ̀ èyí ìjọkọ àtìyàwó tó lálàáfíà ńbẹ̀lá eléyìí a sì máa wáyé pẹ̀lú gbólò náà àfihàn àgbà náà sẹ́yìn náà sì mọ̀ ẹni tí wọ́n máa ń fún ọ tó bá fìyà jẹ àbí kíní kan alẹ́ ní tí ó lè wá wádìí àbáàdì àní ìtorí responsibility ti wọ̀ bẹ́ẹ̀. tọ ìwà náà tí wọ́n sì fi àbíwọ̀ ìyàwó náà dáńtì ọ̀fẹ́ nìkan bọ́kọ̀ á di pé nǹkan kan ṣe ní ọ̀nà kan alẹ́ ní dá lọ bí kí kí ló dé kí ló sọkọ rẹ̀ àwọn kan tó pàdé títí dálẹ́ lọ bí gbé ní ìrírí mi tiẹ̀ máa tẹ bá ti pẹ́kẹ́ tó kú bẹ́ẹ̀ máa fi máa fọ̀ orí bẹ́ẹ̀ mọ̀ kí wọ́n pàdé torí ó lòun òrírí òun ọ̀mọ́ rí ó sì lè jẹ́ kó náà lọ pa torí ẹ̀ ló ti jẹ́ kó sí ní tó tó ká tẹ̀ lófin ọlọ́wọ́n láì lódodo àwọn èèyàn mi náà wá ra àwọn tó ń jọra wọn lọ́sẹ̀ o àmọ́ mélòó ni lẹ́gbẹ̀ẹ́ náà tí ò fẹ́ ra wọn tí wọ́n ti ra wọn jàmbá torí di eléyìí ọlọ́ni walladhina yatawaffawna minkum àti pé àwọn ẹni tí wọ́n ń kú nínú yín nínú yín ayyuhal muslimun mùsùlùmí lọ́rọ̀ ìgbà kò bá pèfè rí wí o pèfè ó kú kò kú òun lọ́mọ ẹ ó fi àwọn lẹ̀ kò fi àwọn lẹ̀. ìyàgbé wa bá olùmọ̀ islam kan pé ẹ eh, kìnnì kan ó kú bàbá sàǹkó kan bàbá ọlọ́yà kan ó kú bó níyàwó tiẹ̀ náà ti jókòó ọmọlẹ́yìn bọ́ọ̀lù kan bó níyàwó rẹ̀ ti mọ́ kàn kàn fi ṣe lọ́kọ́kọ́ gba islam àbí òye wa èyí tó kọ́kọ́ lọ́rọ̀ gba islam yóò bọ́ọ̀nà mi tó ń kú ayé ìdákùnṣe mùsùlùmí hàpà tí wọn náà bá jẹ mùsùlùmí lódodo nítorí pé ẹni tí èké irun nísìnyí tí ó sì kú sẹ́mi ń kún ni lẹ́yìn sẹ́mi nà kò sí láàrin wa akẹgbẹ́ lọ báwọn ẹni tó ń ṣe wà nù káyé ẹgbẹ́ ọ̀rọ̀ obìnrin lẹ́nu wọn ni màá fi fọ̀pọ̀ mu láàrọ̀ láàrọ̀ kó o sì ọwọ́ akutẹ ní ìṣẹnu rẹ wọn kó kínkù belebele pé olóko ni eléyìí fi hàn wáyé pé walladhina yutawaffawna minkum àwọn ẹni tó ṣe pé wọ́n ń kú láàrin yín mùsùlùmí lòfin yìí ń bá wò wọ̀yẹ̀dẹ̀rúnà azwaja wọ́n ti ń fi àwọn obìnrin sílẹ̀ tí bí òfin bá ti tẹ́lẹ̀ والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا pé wọ́n dúró oṣù mẹ́rin àti òru mẹ́wàá ṣé òfin yìí náà ni ọlọ́run bá tún sọ fún wa bí abómi ìyàpọ̀ ẹnu láàrin àwọn yòó. nítorí pé ń bì ọlọ́run ní àwọn ẹni tí wọ́n ń kú nínú ẹ̀yìn wọ́n sì ń fi àwọn àyàwó wọn sílẹ̀ àtẹnìyí láti ọ̀dọ́ ọlọ́run ọba wípé wọ́n gbọ́dọ̀ gba àwọn àyàwó wọn láàyè láti máa bẹ ẹlẹ́ni tí wọ́n máa gbẹ́fẹ̀ tí wọ́n máa gbádùn nínú àwọn ọkọ̀ wọn fọ́dún kan. ṣé kìí oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tó síwájú náà ni àbí ká sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọdún kan lọ́nà ni wọ́n máa fi jókòó. ọlọ́run bá wá dínkù sí oṣù mẹ́rin ọjọ́ mẹ́wàá. abdullahi bin abed radiyallahu anhu àti apá nínú àwọn olùmọ̀ wọn ní ìtumọ̀ àyà yìí náà ní ike ẹni tọkọ kan ló máa ń jókòó wọ́n sì máa nálé lórí ó jẹ mu nínú dúkìá ọkọ rẹ náà wọ́n ti máa ná lé lórí táwọn fún òní lè pín ogún nù títí tọdún kan yóò fi pé ṣùgbọ́n lópin ìgbà tí ọba jáde kúrò nílé ọkọ rẹ, nínú wọn máa ná lórí fọdún kan tọ́lá fi lè jáde pínrín kìí sọ àwọn ẹ̀ lórí àwọn jogún ọkọ rẹ pé kí wọ́n tún náwó lé ọkọ fi torí di eléyìí ọlọ́wọ́n bá wá pa òfin rẹ pẹ̀lú pé wọ́n àmọ́ oṣooṣù mẹ́rin àtòru mẹ́wàá eléyìí wọ́n ń pè ní nàkún bẹ́tàfé apá òfin tó síwájú rẹ nípa sísọm tó lè rọrùn ìwọ ló lè jù ọdún kan àbóṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá ọdún kan pé ní rọgbọ Ọlọ́run bá wa sọ di rọ oṣù mẹ́rin àtòkù mẹ́wàá tọ ó sọ wá ní wọn máa ná lé lórí ńkọ́ tẹ́lẹ̀ yóò sọ ọdún kan wọn máa ná lé lórí inú dúkìá ọkọ yẹn pọ ọdún kan wọn wá ní Ọlọ́run tó pa ẹ máa náwó lé lórí inú dúkìá ọkọ rẹ̀ kó tún parẹ́ pẹ̀lú pé gbogbo ẹni tó bá ti kú tó fi ìyàwó sílẹ̀ ìyàwó yẹn inú kó gba one over four ìdákanu mẹ́rin tọkọ filẹ̀ àbí one over eight náà la fi sọ pé nígbà tá a sàlàyé àyà sí yẹn kí lẹ́nu bá ti kò jẹ́ sí tẹ́gbẹ́ káwọn ọmọ dáwọ́ jọ fún ọmọ ti sàrà fún un táwọn òpó fún àwọn àjẹ fún àwọn àjẹ báwo ẹgbẹ́ dúkìá dárí kọ́kọ́ gbowó rẹ̀ kọ́ máa jẹ́ nú ẹ̀. ṣùgbọ́n lọ́lọ́ ń pa ẹ máa nálé lórí nínú dúkìá ọkọ rẹ̀ ọparẹ́ pẹ̀lú kíni pẹ̀lú tó ní fún fúnyàwó. ọlọ́ni ni walakum nisfu ma taraka azwajukum illam yakul lahunna walad fa in kana lahunna waladun. فلكم الربع مما تركنا من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين أما يا وين تبقوا أبي يا وين بقوا ẹ̀yin ọkọ tẹ̀fẹ́ lódodo tá a ti sọ síwájú yìí ẹ ní ìdajì dúkìá yàwó ti yẹn ìdajì dúkìá yàwó yẹn tó fi lẹ́ta yìí ẹ̀yin lẹ́ni lópin ìgbà tí ìyàwó yẹn ọba lọ́mọ láyé kò bímọ tọmọ yẹn ti ṣẹ́kù jíjọ ku rẹ̀ àmọ́ tọ́ka bá tilẹ̀ ṣẹ́kù náà ọmọ tó bí ìbá àtọkùn ìbá àtọbìn ìbá àtọmọ halal ìbá àtọmọ zina bàjẹ́ wọn ló bí fún bàjẹ́ lómi ló bí fún ẹ lẹ́tọ̀ọ́ sí ìdajì dúkìá rẹ̀ mọ́ ìdákanu mẹ́rin lẹ́gbà nítorí pé waladu zina ọmọ zina yarithu ummahu yóò jogún ìyá rẹ̀ wala abalahu ṣùgbọ́n kò ní bàbá ìdílẹ́sẹ̀ ìsọ̀fà àti ọmọ ẹ̀ńdẹ̀fíà ọlọ́run fún yàrá ti sọ pé mi kọ́ mo ní ikùn ta ló ti jáde ebi kùn tiẹ̀ ni torí àwọn sọpọ máa zina, ìyá ló ní òní bàbá yóò jogún ìyá rẹ̀ sòtóbìnrin bá fọ mọ́ẹ́lẹ̀ ọmọ yóò wù kò bá jẹ látọ̀dọ̀ kọ látọ̀dọ̀ àlè kò bá jọ pin kò bá jọ obìnrin tọmọ ń sìn bẹ láyé lẹ́yìn ikú rẹ̀ ọkọ tó bá fẹ́ kò bá jọ kọ lóbi fún kò bá jẹ lómìn so kò lẹ́tọ̀ọ́ sí jẹ ìdajì dúkìá ìyàwó mi ìdajì ìdajì ni ọ̀ wá ìdajì ìdajì wọn ní kíni ìlàrin. pé ntọ́nà fún ọkọ rẹ̀ nínú dúkìá yàwó èkìtà ló fi lẹ̀ pàǹtí ló fi lẹ̀ jákàwọ̀ ló fi ló fi lẹ̀ wọ́n dákanu mẹ́rin wọ́n lọ́nà. mi nídìí rẹ̀ yẹn pé bọ̀ bá gbà tó òkun yẹn wọ́n lọ́nà ló fún ọ fún sọ pé ìfẹ́ sẹ́rú fún ni òkè é ṣe bá tó o bá gbà tán má gà tètè ṣe ní tó takùtọ̀ lọ o lè bóyá o lè ta ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọlọ́run ní eléyìí ọ̀wà yìí lẹ́yìn wọ́sọ̀yà àsọtẹ́lẹ̀ tẹ̀sí látòkun dúkìá lẹ́yìn gbèsè tábàtàn gbèsè látòkun dúkìá. ṣùgbọ́n tẹ bá wo táwọn ìyàwó ńkọ́ ọlọ́ni wàlẹ̀ ọ̀hún náà rọ̀bẹ̀rún mi máa dọ̀rọ̀. أنتم إن لم يكن لكم ولد àwọn ìyàwó yín kọ́ àwọn ọgbà ìlàrin nínú tẹ fi lẹ̀ lópin ìgbà tẹ́ ẹ̀ bá fọ máyé tẹ̀wọ́n kí dajì dajì tọkùnrin ọgbà lọ́lọ́run fún obìnrin tọ́jẹ́ yàwó ìgbà tí ìyàwó rẹ̀ ọ̀fọ́ mọ́sáyé ọlọ́run kí wọ́n mú dajì dúkìá ìgbà tí ìwọ ọkọ ọ̀fọ́ mọ́sáyé ọlọ́run kí wọ́n mú kíni ìlàrin dúkìá rẹ̀ wọ́n wá lọ́mọ kan ọmọ zina ni ọlọ́mọ kan ọmọ àlè ni wọ́n á ní ẹ wọ́n lọ́mọ kan bí kan àmọ́bìn kan ló bí fún wọn kó tó di fún wọn so ìgbì láwọ́ ládàlá wàlábìn ọlọ́mọ ọlọ́mọ kankan ọkùnrin ti ọmọ zina onídjogún ẹ̀ ọmọ àlè ẹ̀. torí rẹ̀ wojú kala kàlá wojú bíbí ọmọ àlè bí aláìsí ní fọkùn torí délé obìnrin ọgbà one over four ọlọ́wọ́n aṣọ pé wà láwọn nà àwọn obìnrin àwọn á ní tọ́ka sí pé ó ṣeéṣe kóbìnrin pé méjì mẹ́ta mẹ́rin lọ́dọ̀ rẹ̀ one over four sì bímọ one over four kìí pọpọ kan láwa fún wa wà fún wa wà gbogbo owó lọ pé kíni bàbá rẹ màmá rẹ ń kí làwọn gbà àwọn ọmọ rẹ kí làwọn gbà. ìdí inú tó fi jẹ́ pé nǹkan tó kan gbà làwọn méjì ọgbà tó bá níyàwó méjì làwọn òfin pé làwọn òfin pé pé torí pé lérò tó gbìn àwọn ọmọ ọgbẹ́ ìlẹ́ kọ̀kọ́ kú náà so wọn fi jẹ dúkìá yẹn wọn sì lè kọ́kọ́ kú ní ayé mayi tòtòbí bá ti wá méjì mẹ́ta yóò wá mọ owó àwọn nàmbà tú nàmbà tírí nàmbà lè ní wọn kí ni wọ́n ti ń lè yẹ yóò ní torí ńgbà táwọn náà di ilẹ̀ tí wọ́n nìkan máa dàgbà ẹ̀yìn mélòó lẹ́gbàá ni nà ẹ̀yìn méjì ka, mẹ́ta àbẹ́yìn mẹ́rin ọkà tí wọ́n nìkan máa dárò èèyàn mélòó ní olóní iṣẹ́ dínkù àbí òdínkù division of labour ọ̀rẹ́lẹ̀ a sì ti mọ̀ pé wàhálà àwọn ẹbí àfààní. màtáwọn ti ṣe wàhálà bá ń káwọn náà wà lọ lọ́wọ́ fún ní. wọn náà wá dúró tí wọn ti dájẹ káwọn náà tó dé ọ̀pọ̀ àbí ọ̀pọ̀ ah, ẹlòmíràn ti gùn mọ́tò kí àwọn mi ò tó dé fa wọn fún lé kí àwọn mi ò tó dé fa wọn tún ra lọ mọkà kí àwọn mi tó dé àmọ́ tí àwọn mi bá ti dé yóò tún máa bínú dé ẹ ti mọ̀ pé ní òfin ọlọ ìyàwó kan ti ra mọ́tò ni wọ́n ti kọ́lé fún un ti ràn lọ mọ́ta kò sínú ṣe pé ńgbà táwọn míì náà bá dé gbogbo ohun tó tó wá ṣe fún ìgbà àwọn nǹkan mi tẹ̀ máa ń pín ní ìsìnlẹ̀ máa ń pín dọ́gba. àmọ́ àwọn bá kíkọ́ rí ipò lè làwọn tó wọlé ògiri ni wọ́n fọ́ tí wọ́n fi wọlé ní àbájá tó ọlọ́run ni wọ́n gba one over four tẹ́ bá dé. àmọ́ sẹ́yìn bá bímọ tẹ́ bá fọmọ ayé tó máa jẹ́ aláàlú tí ọjọ́ máa dì náà àwọn ìyàwó yẹn gba one over eight ìdákanu mẹ́jọ tẹ́ bá fọmọ ayé so eléyìí túmọ̀ sí wípé yóò dà táwọn èèyàn mọ̀ fi ọlọ́run wọ́n sì máa fi ṣe wà ó ọlọ́run bá tẹ́lẹ̀ ó ní kí wọ́n máa ná lóbìnrin tọkọ rẹ̀ kú lórí nínú dúkìá ọkọ yẹn kó tó di pé yóò jáde ṣùgbọ́n nísìnyí ó ti fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀yin tẹ́ pín dúkìá nìkẹ́ mẹ́jọ pẹ̀. ẹjẹ kí n tó jẹ ìwọ wọn tẹ wọn lọ́wọ́ sẹnu fún olùmọ tọ́jú ara wọn bẹ òní sínú kí wọn máa wọwọ pé yẹn tó wá jẹ àwọn kò fún lówó sẹnu kọpọlọpọ obìnrin tí ń jókòó ojú ọmọ wò lù àwọn èèyàn wá kí àwọn àbí wọn wá kí àwọn wọn mówó wá àbí wọn wá kí àwọn wọn á ikpe, i pé ọ̀dà kí ọkùnrin ọmọ sojú kòkòrò láti rí pé gbogbo àwọn ọmọ òun jẹ́ halal máa tóbi lọ́nà tó tọ́ ètò ọmọ ìsìn náà dàpọ̀ sánú wa. tó ẹ̀rí tó bá jẹ́ pé láwùjọ àwùjọ bá ti tí na torchlight ọ̀ràn mọ́ yóò dà tí gbogbo ẹjọ́ bàbá wọn kó gún àbíyẹ yìí pàtó ni bàbá kan kú ọkọ ọmọ mẹ́jọ lẹ òun ti kí ni ìyàwó méjì ìyàwó mẹ́ta ẹni kan ti tọ ẹ dákun sí gbogbo ọmọ yìí náà ni ọmọ ọkọ tí ọ̀sán máa lé nu wọn àtẹ̀sùn kan ẹni tó kú ó ń dènà yẹn àmọ́ àwọn wádìí ká lè bá a mọ̀ torí kí wọ́n bá àwọn ènìyàn lọ́n ká bá a lọ fẹ́ni tí ọ̀lẹ́dọ̀sógún lógún ẹ wá wò láti fẹ́ sọ fọlọ́ tó bá jọ gbẹ̀dẹ̀ àlùkìyà nígbà tó ti jẹ́ pé àyè gbà wá láti lè ṣèbéèrè kí ló mú wa má ṣèbéèrè ẹ̀rọ ká lè béèrè láyé ń bí làwọn èyí jẹ́ especially láwọn abi tí bàjẹ́ bá ti pọ̀ àwọn máa pọ̀ bí wọn pé wọ́n ti bí wọn nítorí pọ̀pọ̀lọpọ̀ máa pọ̀ bí ó lè jẹ́ kí wọ́n bí wọn pọ̀ náà jẹ́ náà nìkan wá ní kí ètò sàkọ́bí lásán o láwọn àwùjọ bíi tó ti bàjẹ́ báwọn o ó lè jẹ́ pé títí lórí ọmọ kẹfà báwọn náà ti fẹ́ rí ibi wọn bímọ wọn tó bímọ wọn tó bímọ wọn tó bímọ wọn tó bímọ ń gbọ́ wá gbogbo wọn ò wá fẹ́ fún wọn láwọn ò ní ìgbì ẹ̀yìn àbá wọn á bá so ìgbì abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ bí ẹnìkan nù ó kú jọ ọ̀nà kópa àwọn apá inú kó wọn bá wọn sọ èdè àwọn àtẹlẹ àwọn apá wa gbàtà wa dé bẹ àwọn wa lè ti gbé ká lọkọ ká níyàwó ká láwọn young couples ìgbé tẹ́tẹ́ ẹ́ iná bá ní bàbá yìí àti màmá yìí náà wọ́n dàgbà ju lọ afáwa ti lé sixty five mbà wọn ń bẹ àwọn afá ní àwọn eléyìí ò sí ìdìbò dá ẹ bá àwọn ọmọ ọlọ́run wọn ti di bàbá bàbá màmá màmá o wọn lẹ́rù gbá wọn pé káwọn ọmọ fúlẹ́ yìí subhanallah ẹ wọ nǹkan mẹ́wọ́ ẹ̀rù ń báyìí kẹ́ ẹ mọ́ fúlẹ́ yìí ọmọ ti lé bọ́ọ̀sì ẹ̀ mọ̀ pé wọ́n àwọn ilé wọn ẹnìkan kó gbogbo àwọn ọmọ ẹlẹ́bẹ̀rẹ̀ àkáǹtì rẹ̀ ti di wọn torí wọ́n ti dé ọdún bóyá wọn ò lè bí mamá gan torí de eléyìí ló ti dẹ̀bi táwùjọ bá ti dí ìmù tí na torchlight ọ̀rá mọ́ orúkọ ẹ̀mí ìwádìí ẹ̀dá kun torí tọ́ lọ́hùn àfẹ̀sùn kan bàbá tó kú o ẹ̀dá kun torí tọ́ lọ́hùn pàápàá bàbá especially màmá àti sọ pé gbogbo ọmọ tí màmá kan bá fi lẹ̀ ọ̀wọ́n òjògùn ẹ̀ àní tẹ̀sẹ̀ máa wádìí torí inú ọ̀rẹ́ wọn ti jáde àmọ́ àbẹ ìfẹ́ dàpọ̀ torí tọ́lọ́ àbẹ àwọn bàbá o àmọ́ o alẹ́bà àmọ́ ti gbé ọ̀rọ̀ ogún igba ni o ẹjọ́ mọ́mì níjọ wọn so ègì two thousand and five náà ni àwọn ọmọ yìí ti rẹ̀ bí wọn àwọn ọmọ nineteen ninety seven àwọn ọmọ <laughs> ó sí torí ẹ̀ ká má bàa gbé ogún ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí kojú ogún kàkàwájú. ọlọ́ni